ẹ kú dédé àkókò ni mo ṣètò kí wá pa kú ìsinmi ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún aláṣẹ Èdùmàrè akandọ́ra Awikonko náà ló kọ́ tèmi ajáwó àrónimi Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́ lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbà ńlá ìyanu Olódùmarè onífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ mo dúpẹ́ pàtún láǹfààní àti gbọ́ra wa àtún láǹfààní àti tún ríra wa kí ni ta fẹ́ gbéyàwó lónìí ni mo lórí ọ̀rọ̀ tí agbẹnusọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó sọ nípa comparison ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu muhammadu buhari àti jonathan tẹ bá wo dáadáa history wa lórílẹ̀‐èdè yìí òun náà ni pé a máa ń fi ààrẹ yin ààrẹ a máa ń fi ààrẹ yin ààrẹ ìgbà tá a bá ń pòǹgbẹ tàbí tá a ń pariwo sókè sí ọlọ́run ń pé wàhálà eléyìí ti pọ̀ jù ààrẹ yìí ti burú jù eléyìí ti le jù à ń fẹ́ míì ìmíì tó máa tẹ̀ wá lọ́wọ́ máa jẹ́lẹ̀ tó burú ju eléyìí tá a gbélẹ̀ lọ that is the history of this country as far as i'm concerned bẹ̀rẹ̀ láti gbogbo ìgbà tá a ti ń bá a bọ̀ títí dòní ìjọba tó kúrò ń bẹ̀ a máa ń tún padà á sọ wípé ó bẹ́ta eléyìí tá a padà wà ni ìgbà tí Jonathan ń dé gbogbo wa ló ń ṣépè fún gbogbo wa ní ń lu ibi a ìjọba rẹ ti slow jù ó sluggish ó ṣe gbáwúsà wo pé Buhari ló máa gbọ̀n wá níyànù ìgbà tí Buhari dé Buhari bẹ̀rẹ̀ tí a pé ah Jonathan larí tá à ń wí o ìgbà náà ni Jonathan dèèyàn gidi lọ́dọ̀ wa àsìkò náà la tó bẹ̀rẹ̀ sí ní appreciate Jonathan pé ah ah ṣé bẹ́ẹ̀yàn ni Jonathan ìgbà yẹn la tó ń sọ pé state man ni èèyàn gidi ni ah in fact ó fẹ́ràn aráàlú ó fẹ́ràn mẹ̀kúnnù all this all that now ngbà tí Buhari wá débẹ̀ tí Buhari ń lọ inú wa ń dòbí kó tètè máa lọ ni kí Bọ́lá Tinubu tètè dé Bọ́lá Tinubu wá dé nísìnyí story wa the same thing náà ni láwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wa ní ìgbà táwọn wò ìjọba Jonathan àti Buhari àwọn rí i pé ìjọba wọn wà very very accommodating pé ìjọba ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí àwọn policies economic policies ẹ̀ pé ó worst ju ti Buhari àti ti Jonathan lọ bí èèyàn kan bá sọ pé ìjọba kan tó worst ju ti Buhari lọ ẹ rí i wípé um, a wà very very unlucky lórílẹ̀‐èdè Nàìjíríà náà ò tẹ́ bá rí oríṣiríṣi ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé afẹ́ lè sọ wípé larger percentage of them ni kò bọ́ sójú ọwọ́ lọ́yẹ́ pé ẹ̀yìn ọwọ́ ló bọ́ sí torí pé kò sí àwọn kò sí àgbékalẹ̀ kan gidi ńlẹ̀ kò sí àwọn nǹkan àfidípò ńlẹ̀ fún àwọn policies tó ń gbé ó kàn sáà ń ṣe gbogbo ẹ̀ just anyhow now lẹ́ńtọ́jà agbẹnusọ àjọ NLC Mr Benson ó sọ̀rọ̀ tó pọ̀ ní ìjẹta lórí ọ̀rọ̀ situation of the country and wípé ìjọba tí ń bẹ lóde wọ́n kàn ń fowó kún nǹkan anyhow salary àwọn ọ̀dẹ̀ torí ẹ̀ kó pọ̀ ju iye tó yẹ kó pọ̀ ju iye tí wọ́n fẹ́ san lọ and again iye tí wọ́n fẹ́ san kò tó bọ́ mú kò tó nǹkan kan ṣe ó wà very very unfortunate uh, no wù mí láti just kí n kàn reflect lórí àwọn statement kan wọ́n ní i keep telling people who say Buhari was the worst that they are joking for us all at Labour we find Buhari very accommodating. He did everything humanly possible to ensure that life was stable and good. Now, ngbà tẹ́nìkan bá jáde ní ìsọ́ba sọ fún ọ wípé Buhari life was um, good and stable. Ẹ máa wò wípé life wa wo ló gùdù ìgbésí ayé wa wo ló stable. But tá a bá wo situation of things lóòótọ́ ó wá rí wípé ah, time yẹn bẹ́tà àsìkò yìí gbogbo wípé ká febi panú ká fara mọ́yà díẹ̀ ká lè bá a jọrọ̀ gbogbo àwọn nǹkan yẹn nọ́nsẹ̀nsì ni nọ́nsẹ̀ ojú tí ọba àyàn kalẹ̀ kì í tààrọ̀ sí pin náà o ẹgbẹ́ òṣìṣẹ́ rí sọ àbí wọn rí sọ tá a bá wò ó fojú olówó dáadáa ẹ máa rí i pé ẹgbẹ́ òṣìṣẹ́ mọ nǹkan tí wọ́n ń sọ láyé Buhari oníye tá à ń ra rice bó tiẹ̀ jẹ́ pé lọ́kàn wa àbílẹ̀ pọ̀ wọ́n náà ní táìmù yẹn láyé Buhari amọ̀yé tá à ń ra um, gàárì amọ̀yé tá à ń ra petrol pẹtrólù tó two hundred naira lásìkò buhari tá a sọ pé ó le kankankan bọ̀ ní ṣe ẹ̀wọ̀n yìí tá a ra petrol is one thousand to one thousand three hundred naira kò tiẹ̀ ní àtúnṣọ mọ́ so very very painful now gbọ́ nǹkan tó sọ o ní he did everything money possible to ensure that life was stable and good when he came in he gave money to the state to pay the backlog, back, backlog of salaries and pensions but it was diverted yes of course tẹ bá rántí dáadáa ńgbà tí Buhari dé ńgbà yẹn ó kọ́kọ́ fún gbogbo ìpínlẹ̀ ní n tí wọ́n pè ní bailout fund because ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnọ̀ ni wọ́n jẹ sálárì àwọn òṣìṣẹ́ Buhari wò ni wò pé kò yẹ kó ìṣẹ́ kan òṣìṣẹ́ kó tó wá máa lálàsí lórí owó ẹ̀ ó kéwù ẹgbàá owó eléyìí a pè ní bailout fund wọ́n lè sọ pé àwọn yá àwọn state nígbà yẹn but unfortunately gbogbo alámọ̀ wípé wọn ò ní san padà ta ni ó béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wo ni ó béèrè lọ́wọ́ wọ́n máa sọ pé nínú reserve náà náà ti mú tán ti fún at least orí ìlú náà ni wọ́n lò lé but unfortunately gbogbo àwọn gọ́fìnà yẹn gbowó yẹn ọ̀tọ̀ níbi tí wọ́n dá tán divert ẹ̀ sí every governor pàápàá kò sẹ́ni tó fi san salary tán nìkan fi san so we are very very unfortunate now um, only if you ask those uh, those same people now okay um, more for the state but was diverted he made other interventions to avoid the insane increases and that was very very correct òótọ́ ọ̀rọ̀ ni wípé ńgbà tí Buhari dé Buhari ìjọba Buhari tá a sọ pé kò létí ni ta ní ọ̀gbọ́n taráàlú ta ní òfin tí ilẹ̀ sí wa ta ní ìjọba ológun ló ń ṣe ó tún wà ó wà accommodating bit whatever tẹ́ bá ń sọ Buhari lè má sọ̀rọ̀ ń tiẹ̀ ó lè má wò é nìran but at least ó make changes now kí làwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí Jonathan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ buhari bola ahmed tinubu àtàwọn èèyàn kan nígbà tí jonathan sọ pé a máa yọ subsidy èèlò ni wọ́n sọ epo dà ńgbà yẹn wọ́n sọ epo two hundred naira just two naira nígbà yẹn everybody wa ló flare up pé irú nonsense wo nìyẹn wọ́n máa yọ subsidy kẹ̀ epo máa di two hundred naira kí wọ́n fẹ́ ká fi cope èèlò wọ́n fẹ́ gbà yẹn salary wà ní eighteen thousand naira wọ́n sì ń gbèrò láti increase ẹ̀ sí thirty thousand naira irú nonsense wo nìyẹn báwo la ṣe máa ṣerú ẹ̀ gbogbo sójú títì. Buhari wà nínú àwọn tó jáde disin Bọ́lá Ahmed Tinubu wà nínú àwọn tó jáde apariwo lé Jonathan lórí kíá ọ̀dẹ̀ rí fàṣẹ padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹjẹ́ àmọ́ san subsidy wa lọ òkè Buhari dé Buhari ọ̀yọ́ subsidy ní tí gbogbo wa wá ń sọ ni wípé Buhari ò make provision fún subsidy mọ́ lílé tó túmọ̀ sí pé kò sówó nílẹ̀ láti subsidize epo mọ́ tí Buhari ò bá make provision fún subsidy tí subsidy bá necessary kò sí nǹkan tó ní kí gọ́ọ̀mẹ̀ntì lè mọ́ subsidize kò sí gọ́ọ̀mẹ̀ntì ò kí subsidize nǹkan fáwọn aráàlú ẹ̀ kí ni Bọ́lá Ahmed Tinubu subsidize fáwọn èèyàn ìlú yìí ntọ́ ń bí ọ̀pọ̀lọpọ̀ nù wà nú ntí ò jẹ́ ká nígbàgbọ́ nínú ìjọba Bọ́lá ni téèyàn bá kówó jọ jọ láàrin ọdún kan ó gbọ́dọ̀ tó yẹ ká fi san subsidy tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kálá san subsidy mọ́ because majority àwọn èèyàn sọ wípé a ṣe ń san subsidy but gọ́ọ̀mẹ̀ntì ò jáde láti wá sọ fún wa pé a san subsidy mọ́ kán dẹ̀ proof ẹ̀ fún wa ok ká wá sọ pé a san subsidy mọ́ owó subsidy tó ti wà lẹ̀ láti last year kí ni wọ́n fi ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe níbo ni wọ́n kò sí àwọn ìwúlò wà lọ́wọ́ ẹ̀ so oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ but àwọn ọ̀rọ̀ táà ń sọ àrídáhùn sí i ìgbà tí mo rí news kan léni pé ààrẹ máa dé sí nàìjíríà léni mo rò pé kí ni tèmi pẹ̀lú kó dé àbí òde ó dé àgúnlá kò dé àgúntẹ̀tẹ̀ afa ìdí ẹ̀sìn kẹẹ̀ẹ́dọ́gbọ̀n kí ni dídí ẹ̀ fẹ́ mú bá láìfù wa dídí ẹ̀ ó múlẹ̀ awó gbóná àìsílẹ̀ ó múlẹ̀ awó gbóná so irú ààrẹ wo la fẹ́ jẹ tó jẹ́ pé láàrin ọdún kan sọ́dún méjì àní fìlì ìjọba àwa ara wa àní fìlì dividend of democracy wọ́n kàn máa ma gbé policy tí ò ní di jáde iye fígọ̀ owó là ń gbọ́ kàdóso lè jáde lónìí kó sọ pé kínní kan tírílíọ̀n bílíọ̀n làwọn ti kó jọ kínní kan tírílíọ̀n dollars kínní kan bílíọ̀n dollars làwọn ti kó jọ níbì ni a máa realize níbì kan ẹ̀kọ́ economy wa máa rú gọ́gọ́ we don't need those stupid uh, explanation àbí ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ dídùn gbogbo àwọn nǹkan yẹn kò nítumọ̀ sí láìfù wa ní tó máa bẹ́tà láìfù wa ló wà important sí wa àzìní tó máa change ìgbésí ayé wa tí ó jẹ́ káwa náà jẹ́ dídùn níwọ̀nba bí ò tiẹ̀ pọ̀ gbogbo ilé táyìn fojoojúmọ́ ayé jẹ̀dídùn yẹn ẹ̀yin nìkan ah, ah, eh, kí sẹ́nu ọgbọ́ nìkan lè wúra ti dùn ó yẹ kó dùn agilítì náà kì í nìkan ni wọ́n ọlọ́run dá pé kó wá gbègbè ayé tó da. àwa náà délé ayé afẹ́ gbègbè ayé tó dáa ni. now according to to labour spokesperson only if you ask those same people now they will tell you that the Buhari administration was very very good we are talking about less than two years ago before Buhari came it was Jonathan now gbogbo ariwo tá à ń pa yìí nísìnyí ìjọba Bọ́lá Ahmed Tinubu ò tí ì lọ ọdún méjì ṣe ló dàbẹ̀ ni pé gbogbo nǹkan turn upside down gbogbo nǹkan yíjú papọ̀ mọ́ra wọn gbogbo nǹkan dojúrú bí ẹsẹ̀ télọ̀ ó dàbí ẹni pé kò yé Bọ́lá Tinubu ó dàbí ẹni pé kò yé àwọn tán jọ ń ṣèjọba ó dàbí ẹni pé kò yé àwọn aráàlú gan gbogbo àṣà wà ní dilemma ẹ mọ̀ kéèyàn mọ̀ mọ̀nà àbáyọ síṣòro exactly gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí because to the best of my understanding káàkiri orílẹ̀-èdè nàìjíríà nìsín ń làwọn chinese náà ti ń wa kùsà náà ti ń wa gold náà ti ń wa gbogbo ẹ̀ at the end of the day kí là ń rí lára gold kí ni gold ń transforms fún wa that is number one jákèjádò orílẹ̀-èdè nàìjíríà làwọn chinese ti ń ṣe farming ńgbà tí ìṣepáwa gangan ò lè dá oko dá mọ́ gbogbo gọ́fìmẹ̀ntì àbíká mo ń gbọ́ fèrèfèrè bọ́ mo fẹ́ ṣèwádìí mi dáadáa gọ́fúnà ṣèyí mákindé nípínlẹ̀ ọ̀yọ́ ní tí gọ́fúnà ṣèyí mákindé ti ẹ̀ ń ṣe kò sẹ́ni tó expect ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ṣèyí mákindé jẹ́ kí ó jẹ́ kémi ó mọ́kàn nínú àwọn olóṣèlú because nínú àwọn olóṣèlú tí mo fẹ́ràn ní ṣèyí mákindé tẹ̀tẹ̀lẹ̀ mo believe pé ah, ẹni yìí dream fún power yìí ẹni yìí oh, ó sáré fún power yìí tó bá dánwò ẹ̀ yẹ kó make changes because at least ilé ayé lọ wà ńgbà tábíọ́lá Ajímọ̀bí wà níjọba ilé ayé lọ wà ńgbà tábíọ́lá ṣèjọba ó mọ bí Abíọ́lá Ajímọ̀bí ṣe ṣèjọba mọ́ gbogbo èèyàn tó tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ lóòótọ́ Abíọ́lá Ajímọ̀bí ti fi kú sàgbà lónìí kì í ṣe pé Bíọ́lá Ajímọ̀bí ò ṣe ń tọ́ rárá but ilé tí kálukú bá ṣe láàmú fi sọ̀rọ̀ nípa ẹ̀ kò sẹ́ni tí ó wà fi bí burú tábíọ́lá Ajímọ̀bí ṣe tí ó mọ̀ fi bíléèrè ní because ibi tó wà everybody náà ní lọ síbẹ̀ ṣùgbọ́n àwa tá a wà láyé mo nígbàgbọ́ pé ẹni ó yẹ kí àwọn nǹkan kan tó ti rí kọjá lọ kó jẹ́ mọ̀nàmọ́ná tí ó ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún wa tí ó tọ́ wa sọ́nà tí ò ní jẹ́ káwa náà bọ́ sí dẹ̀kùn tí ò ní jẹ́ ká bọ́ sí kòtò tí ò ní jẹ́ ká jè sọ́fìn táwọn yẹn jè sí n táyé fi ń bu ẹnu àtẹ́lù wọn tán fi kórìíra wọn tí ò ní jẹ́ ká kórìíra wa náà èmi rò pé nǹkan tó yẹ ká máa ṣe nìyẹn gómìnà Ṣèyí Mákindé mo ń gbọ́ fèrèfèrè ni o mi ò gbọ́ dáadáa o wọ́n ní wọ́n fẹ́ wo ọjà àgbàgi àwọn ìlú kan àwọn abúlé kọ̀ọ̀kan nígbà kan wọ́n protest pé Ṣèyí Mákindé fẹ́ wó ilé àwọn mi tí mi tí mo rí pọ́n test. mo rí fídíò ẹ̀ dáadáa wọ́n sẹ̀ǹdí ẹ̀ sí mi but àwọn nǹkan kan tí n bá ti mọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ mi ò kì í fẹ́ venture into it now another thing ó ní ti oko tí wọ́n táwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe sí Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ now tí wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state ti tà fáwọn China àwọn Chinese àwọn Chinese ló wá ń dákun bẹ̀rẹ̀ pẹ́tẹ́ nísìnyí now níbi tá a ti gọ̀ lórílẹ̀ yìí àwọn Chinese ń dáko nílẹ̀ wa wọ́n ń lo àwọn ọmọ wa nílẹ̀ wa wọ́n ń fi ọkọ̀ gálágolo kó wọn lọ sóko láràárọ̀ dá wọn padà lálálẹ́ Yorùbá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé iṣẹ́ tó le lọ́lẹ́ ọ̀padà ṣe iṣẹ́ tó le lọ́lẹ́ ọ̀padà ṣe àwọn guys àwọn youth àwọn ọ̀dọ́ tó yẹ káwọn gẹ́gẹ́ mọ́kọ kí wọ́n kí wọ́n fọwọ́ ara wọn ṣiṣẹ́ kí wọ́n mọ iye èrè tó fẹ́ jẹ lórí oko wọ́n wá dẹ́ntí ń sèrú lóko nílẹ̀ bàbá wọn tí wọ́n wá ń san sálárì fún ṣé ìrírí ayé wa báyìí nìsín kò sí nǹkan kan náà tá a ṣe tó bọ́ sójú ọwọ́ kò sí èlé tá a ṣe tó a mọ̀ ṣe kò sí èlé tá a ṣe tó da fúnra lára wa àfilẹ̀ tá a bá táwọn aláwọ̀ fún bá ba ṣe la nígbàgbọ́ wípé ńlọ́dà nínú nǹkan tá a bá ṣe ó wà very very painful ó wà very very insulting ó wà very very disturbing kò yé èèyàn kò dùn mọ́ èèyàn nú rárá rárá ṣe ló máa ń dàbí ẹni pé ṣé ìjọba náà le láti ṣe ni ìjọba ò ní láti ṣe nà ó ìjọba pẹ̀lú pọ́lísì àbí ká sọ pé ok pọ́lísì mo fẹ́ ṣe nǹkan nìyí o ọ̀nà tá a gbà ṣe lélẹ́ o ká dẹ̀ implement ẹ̀ ṣùgbọ́n ká tó lè pọ́lísì ká tó sọ̀rọ̀ nípa pọ́lísì a gbọ́dọ̀ mọ ibi tí pọ́lísì yẹn fẹ́ gbé wa dé kí lè rí tá a jẹ pẹ̀lú pọ́lísì yìí ìgbà wo ló máa materialize kí lè ìfẹ́ tiẹ̀ fáwọn èèyàn tí ń bẹ náà lò gbogbo pọ́lísì Bọ́lá Ahmed Tinubu kò sí lè tó mọ́ ń bẹ̀ now gẹ́gẹ́ bó only if you ask. okay we, we said Jonathan has messed up this country but now look at the indices and compare the exchange rate the interest rate the debt so we are in a situation where we are progressively getting worse honestly ó was very very um, very very painful He didn't we. tí Buhari ń bẹ̀ ń tí gbogbo wa ń pariwo pé kí Bọ́lá Ahmed Tinubu ọmọ bọ̀ lọ́kàn wa èròǹgbà wa ni pé mẹ̀sáyà wa ló dé yìí calculation wa ni pé economist ni calculation wa ni wípé ó mọ bó ṣe máa manage country yìí submission tèmi mo ń padà bọ̀ nbẹ̀ mo ń padà bọ̀ submission mo fẹ́ analyse mo fẹ́ at least kí n gbé ọ̀rọ̀ yẹ̀wò díẹ̀ síwájú sí i so ó ní um, okay we are getting worse day in day out now um, a public affairs analyst tó wà ní Bauchi orúkọ rẹ̀ amọ̀jẹ́ Sabo Muhammed ó náà sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó bá àwọn ìwé ìròyìn sọ ó ní um, that has not been done under the former president ó ní ok uh, ó lọ yẹ kí ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó try kó gbìyànjú láti probe NNPCL wípé and again kan suspend gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ kí wọ́n gba fresh blood síbẹ̀ mo ń bọ̀ ó ní statement tí mo rí ń bẹ̀ ó tí mo fi wá o that has not been done under the former president Muhammadu Buhari and I think the present administration under President Bola Ahmed Tinubu should take the bull by the horns and ensure that we have a clean account in NNPCL because of allegations of financial misappropriation, lack of proper accountability and management deficiency. Only the NMPCL under Mili has been promising Nigerians that fuel storage and their uncertainty will come to an end, but the situation has not improved. So it is in that light that some of us as patriotic Nigerians who are very desirous of effective services and efficiency are calling on the president to go the extra mile to suspend the management of NNPCL so that we can have new crops and people with new ideas and vision so that they can be able to take us to the next level. well jẹ́ kí n sáré reflect lórí ìyẹn kékeré now everybody ń béèrè wípé kí wọ́n probe NNPCL kan sàkí wọn kan suspend wọn kan ṣe léyìí kan ṣe tọ̀hún misappropriation wà ń bẹ̀ NNPCL jáde wípé um, àwọn jẹ́ àwọn mákẹ́tà kan lówó all those things iye kan nìkan po. iye kan nìkan mọ̀ tepo lánàá ni mo rí lòsì pé àwọn tírélà NNPC three hundred like three hundred ló ti wà ní Dangote refinery kí ni tí wọ́n ṣe ń bẹ̀ ni pé wọ́n fẹ́ẹ́ gbé epo nǹkan ẹ̀rọ kan tí mi ò understand ni pé ṣé dandan ni kó jẹ́ tírìlà NNPC ni ló máa gbépo ṣé dandan ni kó jẹ́ NNPC ní òrìpo lọ́dọ̀ Dangote ṣé NNPC lókùtì ó máa jẹ́po fún gbogbo ilé epo wáyé tí wọ́n fún wọn license tẹ́tẹ́lẹ̀ pé kán máa tepo kí ló dé tí kálukú ò lè lọ sí ọ̀dọ̀ NNPC kí wọ́n rí i pé wọ́n dẹ̀ jáde because as far as i'm concerned anybody tó bá ní ìdí cement ló máa wọlé ibi tán ti ń ta cement yóò ra cement yóò jáde ẹni tó bá fẹ́ ra ráìsì yóò ra ráìsì yóò jáde ẹni tó bá fẹ́ ra materials ẹni tó bá fẹ́ ra anything any ingredient anything whatsoever wá wọ ibi tí wọ́n ti ń ta wàá rà wàá jáde o fẹ́ gbé aṣọ nígànnìgàn wàá lọ sí textile industry wàá lọ sọ́dọ̀ àwọn tó ń taṣọ wàá rà bó bá ṣe wù ẹ́ wàá gbé lọ ní fúnra ẹ̀ so kò yé mi rárá náà ìgbà tẹ́ni wọ́n sọ wípé kí gọ́ọ̀mẹ̀ntì ó probe NNPC Number one, mí fẹ́ kí program yóò gùn púpọ̀ ò ní wípé lérò tèmi èmi rí NNPCL gẹ́gẹ́ bí company Bọ́lá Ahmed Tinubu I am not sorry to say that because tí kì í bá ṣe iléeṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò yẹ kó nira tó báyìí sí ló dàbí ẹni pé àwọn tó wà ní NNPC wọ́n mọ̀ wípé ibi táwọn wà iṣẹ́ tí ọ̀gá àwọn ń rà wọn náà làwọn ń jẹ́ Bọ́lá Ahmed Tinubu as uh, um, Minister of Petroleum ó yẹ kó lè mọ bó ṣe báwo náà ṣe ń ṣètò NNPC because gbogbo nǹkan táwa ń pariwo pé àwọn NNPC ń tẹ̀ wá lójúmọ́lẹ̀ wọ́n fọwọ́ gún wa nímú wọ́n kàn ń increase epo anyhow Bọ́lá Ahmed Tinubu sọ pé tí wọ́n ṣe ò dáa so kò dẹ̀ sẹ́ni tí èèyàn fẹ́ jábọ̀ fún ju ẹni tó ràn yàn ń ṣẹ́ lọ ilé ìtòkù ariwo ọjà lásán ni o gbogbo ilé ìtawà ń pariwo nísìnyí ráìsì wọn gàrí wọn ẹ̀wà wọn nǹkan nǹkan wọn ariwo ọjà lásán ni Bọ́lá Ahmed Tinubu ò rí bẹ́ẹ̀ ntòsáàwù tòsáàrí tiẹ̀ ni wípé àsìkò business lóde yìí ẹja máa make owó tiwa lọ because tí kìí bá ṣe bẹ́ẹ̀ mi ò rí reason tó fi jẹ́ pé NNPCL ó máa jẹ́ pé àwọn ni wọ́n máa gba epo oríṣiríṣi ọ̀rọ̀ ni à ń padà bọ̀ ń bẹ̀ tá a máa sọ lórí ọ̀rọ̀ epo tí ń jáde kúrò lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tí wọlé sórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdí tí wọ́n fi bẹ́ẹ̀ patronize um, dangote refinery àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ majority la máa sọ láìpẹ́ bó kí n kàn reflect níwọ̀nba lórí ilé táwọn ilé ìṣe sọ ni pé kò possible láti láti probe àwọn nnpc eléyìí kò possible kò possible láti yọmílẹ̀ kyari everybody mọ̀ wípé nǹkan wọ̀sì ní ọ̀ndà Mele Kyari wọ́n rọ̀ lẹ̀ bí personal and private business ó dẹ̀ wà glaring pé they are just making money at our expense on our expense problem mi pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu ni pé at his age owó òwò ni tó ń wá kí ni lé kí ló tó kù tó tó ń lé kí ló tó fẹ́ dà gbogbo àwọn owó wọ̀nyí at the end of the day kí ni yóò fi ṣe so jẹ́ nǹkan tó ń yà yàn lẹ́nu well má tọrọ ìṣẹ́jú kan sí méjì kí n sáré polówó nǹkan tí mò ń tà God bless you.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 kí ló fà tápákọ̀ ara fi ń kú ẹ̀kọ́ sí wa ẹ̀ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì a máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ́ ó máa máa ní ìṣòro àti breathe oxygen breathe out carbon dioxide àwọn a máa ní ìṣòro a máa ní kàtà gbogbo gbà kí ló fà ó ṣeé kó jẹ́ asthma ni ó ṣeé kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeé kó jẹ́ pneumonia cough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 ẹ káàbọ̀ padà well láì dé ìnàpẹnu gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe àkọ́kọ́ ò ní pé gbogbo àwọn natural resources yìí gbogbo àwọn nǹkan tó yẹ kí gbogbo ọ̀jẹ̀ gbádùn tó yẹ kó change life wa kó better life wa kó mú ìyípadà ọ̀tún bá wa ló wípé àwa náà la jìyà rẹ̀ alẹ́po àwa là ń ripo ọ̀wọ́n gógó anílẹ̀ ọlọ́ràá àwa là ń jẹbi so kò jẹ́ nǹkan tí ó dùnyàn nínú ó jẹ́ ní tí ń bàyàn lọ́kàn jẹ́ and like I said táàrẹ Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ ṣe dáa tí àjọ NNPCL bá fẹ́ ṣe dáa báwọn ò bá sọ fún wọn pé sí jíjẹ́ sole distributor àbí sole um, fuel lifter látọ̀dọ̀ Dangote àwọn ọmọ máa pè kò lè pè àwọn aráàlú tó bá jẹ́ pé torí aráàlú níjọba ṣe ń ṣèjọba tó jẹ́ pé torí aráàlú làwọn tó wà lẹ́nu NPC ṣe wà ń bẹ̀ tí ì ṣe ń torí ara wọn kí wọ́n fáwọn marketers tó kù láàyè láǹfààní láti máa gbépo wọn jẹ́jẹ́ NNPC láwọn ilé epo tó jẹ́ tiwọn kí wọ́n gbé ti ilé epo tó jẹ́ tiwọn kán fi ilé tó kù lẹ̀ fáwọn marketers tó kù gbogbo ìlú kọ́ ni ilé epo NNPC wà àwa tí ò sí ilé epo NNPC lọ́dọ̀ wa ṣé ká máa lu epo ni àbí ká máa ra wọ́n ju ilé táwọn tó kù fẹ́ rà lọ àní géènì ilé táwọn fẹ́ gbé ìlú náà fẹ́ tà á NNPC ní sunkún pé Dangote ní monopoly eléyìí tẹ̀yìn wá ń ṣe yìí ní ìsìn kí ni ká pè é kì í ṣe monopoly lélẹ́yìn ni ẹ̀yin nìkan lè fẹ́ sin gbandẹ́lì máa gbépo láti nm láti Dangote refinery báwo nìyẹn ṣe make sense so táàrẹ Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ ṣe dáa o tó fẹ́ ṣe tiwa o tó fẹ́ràn wa o tó nífẹ̀ẹ́ wa o tó fẹ́ káwa náà gbégbé ayé ìdẹ̀rùn o báwọn ọmọ ń ṣe ń jẹ tọ̀ ìtọ̀ tó fẹ́ káwa náà jẹ díẹ̀ because kò tí ì sí nǹkan kan tá a jẹ ìgbádùn rẹ̀ rí láti ìgbà tán ti bí wa lórílẹ̀‐èdè nàìjíríà kò sí nǹkan ọ̀fẹ́ tá a lò rí gbogbo àwọn palliative tẹ́lẹ̀ kó síta ẹ̀ fáwa ní palliative o àwọn ẹgbẹ́ yín lè fún ní palliative political party yín nìkan lè fún palliative because as far as i'm concerned ní gbogbo ibi tí mo rèé dé ìtì rẹ nìkan ti palliative yẹn bọ́ sí lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba lè fún ní palliative ẹ fáwọn ọlọ́pàá palliative ẹ fáwọn sójà palliative àbí ẹ fáwọn òṣìṣẹ́ ìjọba kan ní palliative so kò dọ́dọ̀ àwọn aráàlú yẹn kọ́ náà ń pè ní palliative ntọ́dọ̀dọ̀ segment àwọn èèyàn kan tí ọ̀dọ́dọ̀ àwa tó kù lọ sí mi ìpáwọn sójà nìkan ló wà ń lù àwa táwa iṣẹ́ owó ara wa ń kọ́ àwa tá sí lábẹ́ payroll government dọ̀sí mi pé kíní ọ̀hún ọ̀kan wa so làbí sọ wípé ntí ò bá ti ní kárí ẹ má máa ṣe é orí tẹ́ fẹ́ ṣe fún ìlú tẹ́ gbé sábẹ́ olóṣèlú olóṣèlú máa manipulate ẹ̀ wọ́n wọ́n máa ṣòkè sábẹ́ tiwọn nìkan ọmọ ẹgbẹ́ òṣèlú wọn nìkan náà máa jẹ́ kó jàǹfààní ẹ̀ ilé ìwé yìí ṣèjọba ṣíṣe o kì í dẹ̀ ṣe gbé gbígbé well gbọ́mọ tí máa ń sọ ìjọba ṣòfin kọ̀ọ̀ràn kà kò sẹ́ni tí yóò ṣòfin àjẹ́ bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ni ò ní gbọ́ kẹ́ni mọ́ni ò ní jáwọ́ ṣùgbọ́n n tí kìí jẹ́ kí kẹ́ni mọ́ni ọjà wọ ni tí kẹ́ni mọ́ni bá ń fẹ́ lọ sóko òparun gbogbo ẹ̀yin tẹ́ wà níjọba lénìí tínú yín ń dùn tọkàn yín ń balẹ̀ tẹ́ nígbàgbọ́ wípé you can do it you can do and undo n tẹ́ ẹ bá ṣe òun náà lẹ ṣe nílé tẹ́ ẹ bá ti ṣe kò sẹ́ni tó fẹ́ mú ẹ ṣe well báwo ọba lè mú ẹ ọlọ́run Elédùmarè lè mú ẹ náà ó yà bápá wọ ọba ká ẹ àpò Olódùmarè ká ẹ. Um, gẹ́gẹ́ bí àjọ NLC ṣe sọ ìjọba tí ń bẹ lóde yìí kò bẹ́tà ti Buhari o kò dẹ̀ bẹ́tà ti Jonathan àwọn yìí tán ta báàgì rice láyé Jonathan àìmọ̀ yìí tán ta ti Buhari àmọ́ yìí tí wọ́n ń ta rice nísìnyí táwọn èèyàn kan bá fẹ́ bá wa dá sí i wọ́n á ní globally ni èmi náà nínú ẹni tó ti sọ wípé globally ni lóòótọ́ ní nǹkan tí wọ́n tí nǹkan bá wọ́n globally kí ló wá ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè tá à ń sọ pé wọ́n globally ẹnìkan ṣe fídíò kan lẹ́nu jọ́mẹ́ta yìí iye tó ń repo ní London ó ti gbàgbé pé ṣẹ́ ń bẹ ní London fún kálukú láti ṣe yẹ́ẹ̀sì iṣẹ́ wà fáwọn èèyàn tó wà l'Amẹ́ríkà láti ṣe láti rówó tí wọ́n ná iṣẹ́ ò sí Nàìjíríà fún èèyàn láti ṣe so ìdọ̀sí mi ìpẹ́ni tí ò bá wá ṣiṣẹ́ yẹn kò ní jẹun òun ní gbélé ayé so bíjọba bá fẹ́ ṣe dáa ò kàn bá wa nǹkan ṣe sí o ọlọ́run àṣìṣe òní báyìí parọ́ pọ̀ sínú ìjọba o Bọ́lá Ahmed Tinubu gbólóhùn kan ló yé mi wípé eléyìí tó ti lò nú ayé kò tẹ́lẹ̀ tó tún padà lò mọ́ bó bá wù ẹ́ kó o ṣe dáadáa tó bá wù ọ́ kó o má ṣe dáadáa tún orúkọ rẹ sílẹ̀ fún àrọmọdọ́mọ rẹ àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí inú ẹni tó gbé dòdìdì àkàndá ló rọrùn lẹ́nu bíi tejò sókí là á ṣe bẹ̀rẹ̀ toge ọbẹ̀ tó bá ti jẹ́ toge sókí ni. Hmm ẹ like ẹ follow page mi lórí facebook awikonko tv awikonko tv ẹ subscribe sí youtube channel mi àkàndá ọ̀rọ̀ awikonko tv àkàndá ọ̀rọ̀ awikonko tv àkàndá ọ̀rọ̀ awikonko ewì àkàndá ọ̀rọ̀ awikonko akéwì àkàndá ọ̀rọ̀ awikonko akéwì awikonko tv awikonko tv ẹ wá èdè yorùbá tv barista idan shemba barista idan shemba yorùbá audio bible pẹ̀lú àkàndá ọ̀rọ̀ awikonko àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ